قال المقامة الحادية عشرة الساوية مقامة قكلا ثم لو في الساوية ها ìlú kan tó wà láàrin حمدان الحارث بن حمام tó ṣe ìbánisọ̀rọ̀ báyìí pé wọ́n ní ánẹ́sù mi ń kọ́ ní bílí kọ̀sá wáta mo fura àlùkọ́sá wa líle eh, kókóókó mo fura rẹ̀ mi ń kọ́ níbí nínú ọkàn mi. ṣìnà halaltu sáwátà nígbà tí mo sọ̀kalẹ̀ sílùú tí wọ́n pè ní sáwà. bilkhabari al-ma'thuri ó ní mo wá lọ gbọ́ mú alikabari masuhu ìró èyí tó ṣe yípe abá orí pa rẹ̀ tí wọ́n gba orí pa rẹ̀ wá látọ̀dá Nabi sallallahu alaihi wasallam fi mudawatiha láti ṣètọ́jú ọkàn yẹn bí ziyara tó kò bọ̀ pẹ̀lú lọ́tẹ̀ sàárè wò. nígbà tí mo wá dé mahallatil amwat ààyè ibi táwọn òkú máa ń wà wọ̀kìfà àti rufat àti ibi tí àwọn eegun tó kẹ fún níbi tí wọ́n máa ń pa wọ́n mọ́ sí fẹ́rí kìfáàtù òun ni bí igbá ẹ wọ sọ́ràtù mọ̀rùsálàt ibi tọ́lá wọn bá ti ń sọ wípé kìfáàtà àárùtù lẹ́ẹ̀kọ̀ọ̀kan wí. alamẹ́jálẹ̀ àbọ̀ ìfáàtà ẹ̀ ìyẹn ní pé agbélẹ̀ kalẹ̀ ẹ̀ lọ́dún ọ̀pọ̀ tó mọ̀ ti máa bẹ̀rẹ̀ pé kọ́ máa jẹ́ igbá ẹ̀ eh o igbá àpamọ́ ní ẹ̀ lè tọ́jú nǹkan pamọ́ sí. àyà àwọn wá amúhàtà àtàlàyà tó kú òun lọ ń kó sínú lẹ̀ àwọn adájá láàyè àgbókè òkú ń gbé bo ó ń gbé sálẹ̀ ilẹ̀ náà ló kó gbà bí gbà kọ́kọ́ nǹkan kù. ẹtíkẹ́tì bẹ́ẹ̀ ó ní ìgbàmọ wa sọ̀kalẹ̀ sí mahallati amuwas àyè àwọn òkú wọ̀kìfà ti rúwà rúfà àti igbá tí wọ́n ń kọ́ àwọn eegun tó ti kẹ́kùn sí tó ó ní mo wá rí àkójọpọ̀ àwọn jàmáà kan tí wọ́n pé wọ́n péjọ síbi sàárè tí wọ́n ń gbé lọ́wọ́ àti òkú tí wọ́n fẹ́ẹ́ gbé dé tí wọ́n tún sìn yẹn náà lọ́wọ́. àbá ni lèmi náà bá ti ara pọ̀ mọ́ wọn mo tàfa kìrọ́ ìmọ̀ àl lẹ́ni tí ń rorí pé nǹkan kálukú wọn sí i ẹ ò mùtàzà kírọ lẹni tí tún sì rẹ ti mọ́ndàrájà mìnẹ́lá àwọn tó ti rí kọjá nínú àwọn alásùnmọ́ àwọn aráalé. ìgbà tó wá di pé wọ́n bẹ́lẹ̀ àdínkù kù tán. ẹ ò tó di pé gbólóhùn wọn máa ṣe òdì lọ. aṣèrànfàṣẹ ní rọ̀bà wa. ọdún bẹ̀rẹ̀ kájúkájú aṣèrànfàṣẹ fún bí sẹ́kù kan ṣe hàn nìyẹn mi ń rò bá wá sí níbi orí òkè gulutu ọ hẹ̀ mbẹ́ ọ̀yà bí ara wa sẹ́kù tá a wá wí yẹn ọwọ́ amúkọ̀ pàmò yóò fi dábàá ẹsẹ̀ wá rí sẹ́kù tá a wí yẹn rẹ lápá àwọn ẹsẹ̀ ahó ìhí ó ti mú aṣọ rẹ̀ báyìí ó bójú. wọ́n ní ká ọ̀sán sọ̀rọ̀ ó tún wá sọ ara rẹ̀ dẹni tá a mọ̀ lìdáhàyè nítorí èsì rẹ̀ torí àrékérekè rẹ̀. kí ni ó jáde lẹ́nu rẹ̀ ó ní nítorí eléyìí bẹ́ẹ̀ náà ló tó kú. fàlìyà àmàlélẹ̀ àmìlú ẹni tí wọ́n bá ti ṣe ọmọ sàkírà o. ẹ̀yin tẹ́ jẹ́ afọ́nufọ́ra ẹ̀ máa ṣèrántí ẹgbàá wá sí i ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùkúrú tẹ́ jẹ́ aláṣẹ ètò ẹgbìyànjú ẹ má ṣàṣẹ ètò mọ́. ẹ wòye dáadáa ẹ̀yin tẹ́ ẹ máa ń wòye. kí ló dé tí ò máa bà yín lọ́kàn jẹ́ bí wọ́n fi ń sin àwọn akẹgbẹ́ àtúbọ̀ bóyá ní alikóró náà bí wọ́n fi ń rin àwọn akẹgbẹ́ yín mọ́lẹ̀ ó ti jẹ́ tí ò máa bà yín lọ́kàn jẹ́. háyé bí wọ́n fi ń rọ̀ pẹ̀ bò wọ́n tí wọ́n rọ̀ pẹ̀ èyí ṣe tí ọ̀sẹ̀ rúbà yìí. ó ti wá jẹ́ tẹ̀ fi ẹ̀bì pẹ̀lú àjálù ìṣẹ̀lẹ̀ ikú tí ń wáyé yìí. ó tó wá jẹ́ tẹ̀ palẹ̀ mọ́lẹ̀ fún sísọ̀kalẹ̀ àwọn sàárè tí ń wáyé tí wọ́n ń gbé àwọn sàárè oríṣiríṣi tí wọ́n ń ṣe wọ́n. ó ti jẹ́ látọ̀ sáà ní ó ti jẹ́ tẹ̀ sunkún ó ti jẹ́ tẹ̀ sàríwòye nípa ọ̀fọ̀ tẹ́ ń gbọ́ tí wọ́n ń túfọ̀ yẹn. ó ti jẹ́ tẹ̀ sí ẹ̀bẹ̀rù rárá kò sí bẹ́ẹ̀ ìpayà kankan sí fún yín fọ́ rẹ̀ tá à ń sàfẹ́kùn rẹ̀. ó ti wá tún jẹ́ tó ṣe pé ìyáni ọkàn yín ò gbóná ìbànújẹ́ lèmọ̀nà àti tòrìkọ́tù nítorí ibi ẹkún kan tá à ń takókò rẹ̀ káàkiri káàkiri ẹnìkan kan yóò sì máa fi pósí òkú lọ náàṣù òun ni pósí tí wọ́n máa ń gbókù sí ẹnìkan kan yóò máa fi pósí òkú lọ. bẹ́ẹ̀ dẹ̀ ni ọkàn rẹ̀ ń bẹ nílé o. ẹnìkan kan yóò tẹ̀sí máa gẹ́ẹ̀tì bí wọ́n ṣe ń bò mọ́lẹ̀ nẹ̀fíìbì yìí alásùnmọ́ rẹ̀ mí nà nẹ́sàp ẹ̀dígẹ́ẹ̀tì bẹ́ẹ̀ dẹ̀ ni ìròrí rẹ̀ ọba àgbà ó ti dọ̀bẹ̀ bàbá ti padà já wa lẹ̀ èmi nígbè mi mo sì yàn. Bẹ́yà. Yòókàlì yóò máa wá pasófo bẹ́yìn ni wájú dìhì láàrin olólùfẹ́ rẹ̀ wájú dìhì àti kòkòrò tí ó jẹ kòkòrò òun ni dúdú eléyìí tàkọ́kọ́ wájú dùn lòun. Bẹ́yà lẹ́yìn ìgbà yóò tún wá máa pa bí mi zùmọ̀ rè é pẹ̀lú mizmar eré tí wọ́n máa ń fún yẹn mizmar mizmar shaitan bíi ìlú gangan wàhùn àti mọ́lọ́ tí wọ́n máa ń ta. ó ti pẹ́ pé pé òun sì ìtàn àwọn tẹ́ ẹ ti ń banújẹ́ àlàǹsíláàmì làbàtì lórí kíní ehoro yín bẹ́ẹ̀ ń kójọ tí gbogbo ẹ̀ túká nǹkan ehoro yín rírun ehoro yín ẹ̀ ń banújẹ́ lórí bí bó ṣe ń túká ẹ sì gbàgbéra nípa bí àwọn olólùfẹ́ ṣe ń parun bí wọ́n ṣe ń kú. bákan náà ìsàkántó yàní ẹ wá yẹpẹrẹ ara yín lẹ́ẹ̀tìrọ́dì àlẹ́hùsọ̀rọ̀ tàbí ká sọ pé tẹ́lẹ̀ ara yín ba lẹ́ẹ̀tìrọ́dì àlẹ́hùsọ̀rọ̀ ẹ yẹ̀yẹ́ ara yín bóò nìṣòro òṣèlú dé báyìí ẹ yẹpẹrẹ ara yín torí rẹ̀ ọ̀yà ẹ ṣùgbọ́n wàá fọwọ́ dẹgbẹrẹ mú báwọn mọ̀lẹ́bí ṣe ń parẹ́ tí wọ́n ń kú. ẹ̀rín yìí tẹ̀ máa ń rí bí àwọn máa ń sìnkú lọ́wọ́. zapani irú ẹ̀rín ni ẹ̀rín ní wákàtí ìgbà tí wọ́n bá ń sìnkú ìyàwó. ẹ tún máa wá yẹ báyìí ẹlòmíràn tún máa yẹ kẹ́ńgbẹ́kẹ́ńgbẹ́ lẹ́yìn òkú tí wọ́n gbé lọ irú yín yẹn tẹ yẹn yẹn ẹ yẹn irú rẹ níjọ́ tẹ bá lọ gbẹ ẹ sì tún sẹ́rí kúrò níbi kẹ́ máa sùn ká àwọn ẹlẹ́kùn tí wọ́n ń sunkún àwọn èèyàn wọn tí wọ́n kú. ẹ sẹ́rí lọ síbi bó lẹ́sẹ̀ pèsè ìsìnkú. ẹ mọ̀ pé tí ẹ̀lẹ́ bá ṣẹlẹ̀ àwọn èèyàn kò sí ìtọ́ka àwọn ẹbí gbára yílẹ̀ o pé pé bàbá ń bọ̀ àbí ìyá kan ń bọ̀ yẹn. ọjọ́ wọn sọ náà ni pé aláṣìírí ó bò mo là ń ṣe sàwọn aláàfáà lọ́túnla ọ̀yìndàdì mahajid ìpalẹ̀mọ́ sìnkú bẹ̀lẹ́sẹ̀ rí lọ́ntì ẹ̀ tí ẹ̀rí táwọn ànẹ́wádìí yẹn ni àwọn àtàwákìlì àwọn tí ń sunkún àwìl bàwákì àwọn tó ń sunkún wípé bàbá àwọn lọ àbọ̀kọ wọn lọ ẹsẹ̀ rí kò lọ́dọ̀ ti tàwọn ilé ìlà ìdádi àdìbí àpéjẹwẹ̀bú bóyá ẹ̀ sì palẹ̀mọ́ rẹ̀ ń bẹ̀lẹ̀ bákan náà èyí tẹ̀ tún sẹ́rí kúrò níbi ìgbónára ọkà tí ń bẹ fẹ́ni tí ọ̀rọ̀ ọmọ ẹ̀ mọ́. ẹ̀yin lọ síbi èwo ni òwò jórí nù jẹ́. ẹ̀yin ò tiẹ̀ bìkítà rárá nípa ẹni tó ṣe kó ti parẹ́ tó ti tán bákan náà kò tiẹ̀ lápá ìrántí ikú kọ̀ lápá bíi báyìí lọ́kàn bíi tí wù kọ́ mọ́ yín. bèsì máa ọ wá dàbí ẹni pẹ́yìn ni ẹ̀yin ti gbàlùkà wà ní minel simam lọ́dọ̀ kú. àlà aman àyẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ ẹ̀dẹ̀ tiẹ̀ ti gẹ́ẹ̀tì nínú gbà ife fọkànbalẹ̀ máa jẹ́ ti yàn yàn ní kú. ẹ̀ àyẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ àwọn wọ́n sèkìtùm abẹ́tẹ̀ ti nígbọ̀kẹ̀lé bisalaamu ti sẹ́ wípé yẹn ọ̀sán máa là ní pàápàá yẹn máa là ní. abẹ́yìn tí ẹ ti fi rinlẹ̀ yìí fi àní sẹ́ ẹ máa wà lálàáfíà nípa wọlé àdùn ikú ò ní pa yín. bẹ́ ẹ bá lérò bẹ́ẹ̀ aburú ni mo fẹ́ ń gbèrò yẹn o. lẹ́yìn ìgbà yẹn yóò padà wá yé yín ọba bẹ̀rẹ̀ ẹrun ọba bẹ̀rẹ̀ orin àyà máa. يدعي لفهم إلى كم يا مجي مجي لما كاتم باتن كا أياما يدعي لفهم إلى كم يا أخا الوهم تعبي ذنب وذم وتقتل خطأ الجم يا أخا الوهم asbe zambawa zam wato mutel ato halja ó ní àyà máa yẹ ti àyè ní fáhámà mo pè wọn tó ń pàpè mọ́ra pa gbàgbọ́ yé ìlà kàmúyà akàlì wàhámì ń gbó lọ fẹ́ẹ́ tì ìwà arákùnrin tó jẹ́ oníròyìn ròyìn ìmọ̀ tó ń sọ pé yọ ròyìn ròyìn bẹ́ẹ̀ tó àbí dáńbà wọ dáńmà wọ́n ń gbé ẹsẹ̀ ó ń gbé lórí eégún bó ti ń wù eégún ló tún dẹ́sẹ̀ wọ́n tó kó tẹ́ kátọ̀ alìjáàmà ó sì ń gbégbé sí àṣìṣe alìjáàmà èyí tó kó jọ ọ̀yá àmọ́ báànà lákàlẹ̀ àìbò àmọ́ àǹtáraka ṣàìbò wọ́n máa fi lọ́fẹ́ èdè rọ ìbò. wọ́n lásàmù kákọ̀ọ́dì sọ́n ó ní àmọ́ báànà lákàlẹ̀ àìbò sílá ìfi ọ̀hẹ̀ sí ọ ni àmọ́ àǹzàrọ́kà ṣáìbù àbíwò òsèkìlọ̀ fún ọmọ fẹ́ kú ni wàá máa fi nùtí ìrọ̀ ìbù kò sí níbi wáàsí tẹ́wú bá ṣe kò sí èméjì mbẹ wọn lásàmọ̀ ọ̀hún kákọ̀dé sọmọ a kí ni wọ́n ṣe tí rẹ̀ ní ìfẹ́tì rẹ̀ ti di ni etí rẹ̀ ò sáàdì ọ̀yà dáa ní kalẹ̀ mọ́tò àmọ́ àtúnná àkà sọ́ọ̀tù àmọ́ ta nílẹ̀ lè fọ́ ó dé fọ́dáàdà sọ́wọ́ dáadáa mọ̀ ó ní àmọ́ náà dáadéka lè mọ́ òtù ṣé kó pè é ni àmọ́ àtúnná àkà sọ́ọ̀tù àbí kò fún ọ lóhùn yẹn gbọ́ ni àmọ́ ta ṣá nílẹ̀ lè fọ́ ó tì àbí wò ó ẹ̀ páyà títàn ni fọ́tà àdá kó o lè ṣiṣẹ́ àṣírọ kiri ká àti ká sọ wípé ló fi nígbọ̀kànlé wọ́n tàn án tán mọ̀ ló fi wá ní ìròǹgbà pé kò sí wàhálà ọ̀yà ìsáháwì wọ́n tàkàtà lómìnà ìsáháwì wọ́n tẹ́ǹtọ̀ bọ̀ nínà ìsáháwì. كأن الموت عما قد وكم تزدر في السهو ملو ملوبة تزدر tí òun dààbò dààbò fi sáháwì nínú gbàgbé wọ́tà táàlù òun tún wá yẹn ní ti tọ́ọ̀gì mina sáháwì nínú ìjọra ẹni lójú ọ̀yàn nínú ìjọra ẹni lójú wọ́tà sọ́fù ilà láháwì òun tún wá ń fì síbi eré ka anna lè mọ òòtà mọ àná bí ẹni pé kú òní kárí pé tí wọ́n bá pin nígbà tí wọ́n fi dọ́dọ̀ mi kò ní í síkú mọ́ ọ̀yà ọ̀tajà fíkà wà níbùdó ọ̀tàlà fíkà ìbá àjàmà àti fíkà ọyọ́ bá jàmọ́lọ́ àgọ́mọ̀ wọ́n ni wà á dá mọ́tajà fíkà nígbò lọ́fẹ́ dì hàtá náà ni wọ́n dàpọ̀ mọ́ mọ́ hàtá àti mọ́ ni paríparí ìgbà wo ni tájà fíkà ìmáa jìnnà rẹ sí dáadáa wá ìbùtọ́ àti ìmáa lọ́ra rẹ sálà fíkà èyí tó ṣe pé ń lépa bọ ní gbogbo ògbà. tìbá àdámọ̀kan ni jáma àti fíkà tó ti kó jọ sí ọ lára kí ló kó jọ sí ọ lára òyìnbó bá àwọn aláìfi kan ṣàmúlò àńdọ́mà àkójọ rẹ sì kójọ sọ́dọ̀ ẹ ọ́yà. حفظ مولاك وما تطلق من ذاك وإن أخاف مدعاك تلاقيت من الهم قل إذا أدخلت مولاك tọba bí ọlọ́run ọba rẹ nínú fọmọ tẹkùlákù mi ń dáàkà ó tiẹ̀ ní fàyà bíi eléyẹn wàá ní àkàtà ọmọ sí àákà tọba wá rìn tọ pàdánù bẹ́ẹ̀ ọlọ́dẹ bísíǹsì bó ṣe sọ́ọ̀tì nìyẹn kálá bọ́yìíta mínàlẹ̀ hàmì ó sì máa kó náà bànújẹ́. ẹlẹ́ka mẹ́fíṣù mínàlẹ̀ àfipárì àdáṣù. fàyínbó ra bí kàńtà aṣọ kàdáàmà mọ̀tà wọn làgọ́ mọ́ ọ̀nìwà ńlá hà lẹ́ka mẹ́fíṣù nígbà tó bá hẹ̀ sí ọ àná kíṣù owó ní jẹ́bẹ̀ tí wọ́n ti pàǹkẹ́ sí tọmọ wà lákan lílẹ̀ fi ń pè lówó wà ìlàhà làkà tó bá hẹ̀ sí ọ àná kíṣù owó tí wọ́n fàlà sí nílẹ̀ làásùpárì tí má rí fẹ́fẹ́ sí tàhátà ṣù ó sì máa yọ sẹ̀sẹ̀ wà ìmú rọ̀bì kà náà sùn. tó bá wá gbé kó sí kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ tàgá mọ́mọ́ta. wọ́n máa ti bí ẹni sínú rẹ̀ ń bàjẹ́ wọ́n lágọ́mọ̀ kò sí máa ti jẹ́ kẹ̀kẹ́ lára rẹ̀. ẹ̀sìn àbùbá ọwọ́ ọ̀dà tó wá ọ̀dà ń kọ́ ọ̀dọ́. ga rọ̀ wọ́n máa ń mọ̀ ọ̀rọ̀ na sọ́ lánàá. tó nẹ́ẹ̀sì tó jẹ́ ní tó wọ́n tẹ àìtáàsù ihun tí ń sọ yẹn orí bó ti sọ̀rọ̀ jù à bóòlù yẹn ti máa jí lójoojúmọ́ sí náfìlà ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ kéèyàn bá mutí wọ́n máa ti sìnà àgbègbè kí níyẹn ti le jù mi ò lè gba ọgbọ́n orílẹ̀ yẹn wọ́n tẹ àìtáàsù ó ti rí bó sọ̀rọ̀ wọ́n tẹ̀ sí wá rú ó tún wá ń pe gbogbo nǹkan yẹn ó ń pè nírọ́ àbí ká sọ yìí pé orí bó sọ̀rọ̀ ó tún fi kó ń bẹ̀ wọ́n tẹ̀ ń kọ́ọ̀dù lè máa ń gárọ̀ ọwọ́ ń tẹ̀lé ẹni tí ń tẹ̀yẹ̀ wọ́n mọ̀ nánà àtẹni tí ń parọ́ káwí lánà wọ́n mọ̀ nẹ́mà àtẹni tí ń sòfófò àwọn ẹni tó ń tẹ̀lé nìyẹn ọ̀yà. Kọ̀tẹ́ńtà olùmọ́tà rọ́mú sí kọ́lá tẹ̀lé kòóró mọ̀ dáná. Ó ní wọ́n tẹ́ sí á àwa ń sáré kíjokíjo bí àwa nẹ́kùsì nínú fẹ́ẹ́nú wọ́tà kìtàlù ó ń ṣe fàárí alàlè fàálìsì lórí owó wọ́tẹ́ ń sá zolomọ́ta rọ́ọ̀mùsì ó sì wá ń gbàgbé òkùnkùn sàárè wọ́lá tẹ̀síkúrò bọ́ sámà sáàdì kìí ṣe tà. ìwà wa sì rántí ohun tí ó wà lọ́wọ́ yẹn nínú sàárè ọ̀rẹ́ tiẹ̀. الحمد ولا كنت إذا الوعد لقد أحسانتك هكذا يقول ولولا حظك لحظ wọ́n ní tọ́ka ti yí fèrè ǹjẹ́ gbójú wẹ̀ owó ó gbójú wẹ̀ wọ́n láì mọ̀ tẹ́lẹ̀ owó di tọ́ba di pé rè ń jẹ́ gbójú wẹ̀ nígbà yẹn làmọ́ tọ́ ha bí kàláhàzù nígbà yẹn gẹ́gẹ́ láàrin ìṣẹ́jú yẹn lámọ́ tọ́ ha bí kàláhàzù ìyẹn ni pé láàrin ìṣẹ́jú ní nìparun ọ̀yọ̀ sí ọ. àwọn kan nígbà tí bá ń dùn máa jẹ ọtán àfa nígbà tó bá kóró ní kọ́tán làmọ́ tọ́ ha ìyẹn ní pé ìgbà yẹn kọ́ tọ́ha ẹ bíkà aláhàrù ẹ ìṣẹ́jú yóò ṣe bí parun ṣe máa máa yọjọ láàrin ìṣẹ́jú yẹn nìyẹn wọ́n lákùntà yìí nàlẹ́ wàá sùn ìwọ nìyí èyí sẹ́ni tó ṣe pé ńgbà tí wàá sí jàlálẹ̀ àzánà tí bá ń fi ìbànújẹ́ hàn ìwé ẹsẹ̀ tó ṣe pé tàgbé tá mú ẹsẹ̀ ní ti máa banújẹ́ sáfò sì rí. ìyá àròsọ tẹlẹ jáwọ ẹ ọlá àtàlà ọlá àmà wọn lè ṣàtúnṣeré à ń ké fún ẹni sí ògbọ́n tìmẹ́kùn lòsù lónìí ṣàtúnṣeré dáàmà ládàmú à ọ padà sun ẹ̀jẹ̀ ládàmú à ìsomidzé ló padà sun mọ́ ìdá ayáǹtà ládàmú à tọ́ bá gẹ́ ni ojú ọ̀sẹ̀ lẹ́jọ́ ni lájámọ́ àyẹ̀fí jẹ́bẹ́ rẹ kẹ̀kẹ́ tí ó sọ òsì fi àròsọ́ ti rìn jáàmọ́ yìí ní gbangba àtàkì wọn kó àjọ síjọ pé dàlùkìyà wọ̀ láhàlà kọ̀sáfúrò ìyá kọ̀sẹ́gbọ́n ìyá tí ó sọ wọ́n là á mọ̀ bàbá àbábòrò bàbá tí ó sọ kò sí mọ́jọ́ yẹn. إلى الحديقة الأصل وقد أفلح فكرهت إلى سياق الذنب وكأني ọdà bíi ẹni pé mi ẹ̀rí ẹ má jẹ́ àgbàgbé pé mi sàárẹ̀ ní ti ń ṣe wáàsí rẹ̀ kà á ní bí kàtàní hàpù ó sì dàbí ẹni pé mi mò ń tì ọ lọ sálẹ̀ ìlà inú kòtò láti ni mò ń tí ọ wọnú rẹ̀ wọ́n tẹ̀lé gan tú ó sì wọnú rẹ̀ tí wọ́n bá ti kì ọ́ bọ̀. wọ́n kọ́ ní asilámọ́kà ráhátù gbogbo àwọn mọ̀lẹ́bí ti jù ẹ́ lẹ̀ báyìí nígbà tí wọ́n bá ti kú tí mo ti tì ọ́ wọ bẹ̀tán ni mo wọ́n tì ọ́ sí ìlà àdìyàkọ̀ mi ń sàmì wọ́n tì ọ́ lọ síbi tó fún ju ihò ojú abẹ́rẹ́ lọ. ọ̀yà ká ṣe é ṣe mọ̀ máa bọ̀ lẹ́sà ìlà òdòdó ìlà àìsàn ويوم العاصم قد رمى أن هناك الجسم مخدود lọ́hùn yẹn nù sàárè yẹn ńbẹ ni wọ́n ti ara sí lọ́hùn yẹn sàárè níjẹ́bẹ̀ àlìjísùmù ara ọ̀mùdúdú àtẹ síbẹ̀ lìyẹ́sà àkìlà ó dúdú tí kòkòrò fi ìlà yẹ̀dì kárọ̀lì ròódù tí pákó pákó ta ní ẹ má tẹ̀tẹ̀ lẹ̀ ní gbọ́ tí ó fi padà ju wọ́n yóò mú sí ilẹ̀ azùmọ̀ pàdé rọ́mọ̀ ìgbọ́n wa padà di ohun tó kẹ fún. ọ̀yà ọ̀rọ̀ àmúṣà ìṣẹ̀lẹ̀ àfi ìlà àmúṣà. bí ọ̀tún bí ẹ̀sẹ̀ ọmọ dá aláṣẹ rẹ̀ nígbà rẹ̀ á máa ọ́nìsì ọ̀mí ń bá dùn lẹ́yìn ikú sáré ni àkọ́tẹ́ ah, o lọ́mí ń bá a dùn lẹ́yìn sáré yẹn fọ̀lá bùtà tí wọ́n bá tún gbé ọ dìde tán kò sí tàbí ṣùgbọ́n mílẹ̀lá àrùn bì wọ́n máa ṣàfihàn ẹsẹ̀ ìdá tó dà nígbà tí wọ́n bá padà dá yẹn padà tí wọ́n bá gbé yẹn dìde tán ìrọ̀tún kódà kìí ṣe yẹn nìkan afárá àtìláfíkẹ́ tún bẹ yìí sí rògbòmọ́dà ìyẹn ó tún kọjá mbẹ́ afárá yẹn kazọ yìí pé jísírù hu sírọ́tù àtìrọ́tù mẹ jísírù hu tó ṣe pé ohun tí wọ́n tẹ̀lé lórí mọ́tà alánẹ́rì wọ́n tẹ afárá yẹn sórí iná ni mímọ́ ni àmọ́ ẹni tó bá gbèrò láti dá kọjá ọ̀yà. wọ́n ti ń bẹ àìsàn ti sálá. ọkà mẹ́rẹ̀ àtẹ́rẹ̀ ìdájọ́. ọkọ̀ àlẹ́ ọdẹ kókò ẹni náà wò náà ni lèmọ́mù ni aláàjì ni aláàjò ni ni ṣéèfù ni ṣéègì ni kámi mú oríṣiríṣi ń dọ́là. mélòó mélòó afinimọ̀nà tó ti sọnù ń gbòdébẹ̀ yẹn. wọ̀mí ń bí àìsá ti ń zálà mélòó mélòó ẹsẹ̀ ń wò pàbí yìí ní sọ yẹpẹrẹ ń lò dìgbà ni. ọkà ń bẹ ààrẹ. mélòó mélòó wá ló lùmọ̀ tó ti pẹ́sẹ̀ rẹ̀ yẹ tó débi afárá yẹn. afárá lẹ́kọ̀ọ́ ti mú kọ́ni bàmọ́. wọ́n ní kọ́dà ewu tóun náà padà ń sọ bẹ́ẹ̀ ni pé a ah, ewu tòní yìí ọmọ àga o ewu yìí mà tóbi o. ọ̀yà àdìsọ́ra ọ̀rọ̀. لماذا قالوا فيك الحر وقد كان قل فبادر تتيارة ترى فقط ayọ́hà lè kó mọ́rù ìwà aláìmọ̀kànmọ̀kàn tí ó sì kárí lèmọ́ yá àlóbì elémọ́rù sọ́rí o ti ń dùn mọ́ ọ̀yàn ìkoro ń bẹ́ńbẹ́ ayé irun tí ń dùn yẹn bí ilimuru ìkorò ń bẹ́ẹ̀ ọwọ́ aṣọ dídùn pẹ̀lú sẹ́ dáadáa ọ̀kọ́ di káàdà yẹ ilẹ̀ ọ̀hún mọ́rù ó ní pàpà ó ti súnmọ́ pé tí ń rẹ ọjọ́ orí lọ báyìí ọjọ́ orí ti ń kọlẹ̀ lọ. wọ́n máa kíláàsà anzami oṣù síwọ́ níbi èébú ọ̀yà. ọ̀nà àti ìgbà mi ìtàbọ̀lẹ̀ àpàdàpọ̀dọ̀ àmọ̀. Ẹ káàrí oníwà látọ́ríkàlì ìlà jáhárì. Má fara ti gba, má gbára légbà, Hindu ni ẹ̀ má yọ̀, wà ń lánà, kódà kọ́rọ̀ fún ọ, kígbà rọ̀, wà ń sárọ̀, àbí kó dùn ọ nínú, má fara ti fọ́tún lífa kọ́mádìfá padà wá ju ẹ sílẹ̀ kàmọ́nìgì sárọ̀ bí ẹni tó gbà tẹ̀ jẹ́ bí afá pẹ̀lẹ́jọ tí ń dán yọ̀kọ́yọ̀kọ́ tẹ̀ǹfù tẹ̀ǹfù tó sùnmà tó ti sàmà àtìlẹ̀ pẹ̀lú sùnmà tó ti fi ìwọ ní ìlú. ní àgbáyéwò máa rẹ̀ sí ń bẹ́ ọ̀ká wa tó ọ̀tún lèfà kámá wa lèfà ba ọkà mọ́nà èdè tààrà gẹ́gẹ́ bí ẹni tó gbà tẹ̀ jẹ́ bí afá pẹ̀lú ejò ejò tí ń dán lára tẹ̀ǹfù tó sùnmà tí ń tu ìwọ. ọ̀yà. mi àrà ọ̀sìn ìlà. ọ̀sà rẹ̀ ìlà. ó lè wàhálà fit mi ń tàrọ́ kíkà fúyẹ́ rẹ̀ rà rẹ̀ lẹ́ni ń tàrà kíkà níbi máa gbé rẹ̀ gẹ̀ẹ́sì ayé fàyínà lè mọ́wútà làákìíkà torí kú máa pàdé ẹ̀ wọ́n sáré sí tàràkìíkà tètè sáré ṣètọ́jú sí tàràkìíkà níbi rùkúwà ọ̀nà ọ̀fun rẹ sí nǹkan ń dọ̀la àmúlẹ̀ tọ́jú rẹ̀ àwọn náà ní ẹ ẹ ẹ ṣeun wọ́n jí gbé mi tó <laughs> wọ́n sáré ètò yàrá kan lọ sí ìtọ́jú bí tara kíkà níbi tí dùn ọlọ́ní ọkùnrin ọmọ yẹn kúlù ìní hàmà tọ́sí ohun tó lè dá ikú padà ìní hàmà tọ́ba ti pinnu kó ń bọ̀ wá mú ọ. إذا ساعدك الحد ظلما فهو إن الساعة قد وجانب صعر لخد lọ́ọ́ jìnà sí máa gbé pálí kẹ̀. wọ́n ní àmásí kò ṣe wọ́n ẹ̀dá kún jìnà sí. ìdásá àdàkà lè já dùn nígbà tí ẹni ìjẹba kún ọ lọ́wọ́ owó ní ń jẹ́ bẹ́ẹ̀ tó o bá dé. wọ́n tún mọ̀ láfúsọ̀ ìnẹ́dà máa kó gbólóhùn rẹ̀ níjànú ìnẹ́dà tọ́ba fẹ́ bóde tọ́fẹ́ jáde jakujaku bí làkúnmí ṣe máa rìn kí máa kó níjànú màmá àti àdà máa ń zánmà ọ̀sẹ́ni ó sórí irinṣẹ́ tó kọ́rọ̀ rẹ̀ níjà. ọ̀yà àni àkèlè bá fi ọ̀sán tẹ̀kẹ̀ wọ ìdá mẹ́ta ọ̀rọ̀ ẹ̀lẹ́ àmàlà ọ̀sà ọmọdé àfùlà àmà ọ̀rọ̀ ó ní wọ́n fi wọ́n fi dùn nínú àni àkèlè bá fi ẹ̀tẹ̀rẹ̀ ti ọ̀rọ̀ nàbí láyé tó àbí àkóbò ní aṣọ bá sì wà fún mi ìlànà ìbànújẹ́ náà ní jẹbẹ pọnẹsì bí ìbànújẹ́ kú á ní àkílí bá sì lọ́dọ̀ arákùnrin tí ìbànújẹ́ ń bẹ lára rẹ̀ wọ́n sọ dékìó gbà á lódodo ìdánẹ́sà tó bá sàṣírí fún ọ pé ìyá máa ń jẹun ebi ń pa gbà kó tọ́ ní sọ. ọ̀rọ̀ mẹ́lẹ̀ amẹ́lẹ̀ rọ́ọ̀tà torí bẹ́ẹ̀ ṣàtúnṣe iṣẹ́ rẹ̀ kí ọ̀dà iṣẹ́ tó ti bàjẹ́ fọkàdé àfùlà àhámà rọmà kó ti jèrè ẹni tó bá ṣàtúnṣe iṣẹ́ rẹ̀ ọyà kọrí ìṣòro ní hásọ ìmọ̀ àwọn ọmọ hásọ wọ́n á ta sàárà àrà ìdàkọ̀sẹ̀ wọ́n á ta àrà ìdàkọ̀sẹ̀. ó ní wọ́n rí fún níyẹ̀ mọ rí ìṣòro ní hásọ ẹni tí yẹ rẹ ti rí dànù ọlọ́rà sọ wọ́n fún lásọ bìmọ àmà pẹ̀lú ojú ọjà tí gbogbogbò wọ́n mọ aṣọ àti tó tún dà mo rí pé tiẹ̀ tún lè ju tàwọn ẹni tí mo fún lásán yòókù lọ wọ́n tún dá méjì wọ́n láta sáà àìlànà náà kẹsì má bà mí jẹ́ pé àdínkù máa bá dúkìá rẹ̀ wọ́n láta àárẹ̀ àlàlà mi má sojú kòkòrò àti máa kó nǹkan jọ lásán láì nìyẹn. kọlọ́kà rọ́ọ̀sílà. وحول حفظ البذلة ولا تنسي العزلة ونزهها عن الغم قل وعادل خلق الرزلة ìwà rédèrèdè ìwà ràlẹ̀ràlẹ̀ bá a sọ̀tà wà á wí káfà kálífàzìlà wàlá tẹsẹ̀ ní ilẹ̀ azla má tẹ́tí sí ebú wọn lè zé ha á ní dọ́mì ìyẹn ni pé kó o sì ṣe ìmọ́tótó dúkìá rẹ̀ á ní dọ́mì kúrò níbi kọ́kà máa kojú òní náà bí ìdókè. ọ̀yà. lọ jáde lè yá mi wọ́n ní wọ́n sá ń wí náà fún sákàlẹ̀ káyìrọ̀ pèsè rere fẹ́mi rẹ wọ̀dà àmọ́ yóò ọ̀kíbò dọ́yọ̀ kó o sì fílẹ̀ ohun tó lè fi gbẹ̀yìn rẹ̀ ìnira ló máa máa jẹ́ wàá yí mọ̀rìnkábà sáírì kọ́ wá tètè ṣàtúnṣe nǹkan ẹ̀gbọ́n tó fi rìnrìn àjò rẹ wàá ká fún mi lọ jáde lè yá mi kó o sì bẹ̀rù alágbálógbó omi tá a tọ̀ bẹ̀ kọjá níparí tó ti dà sọ́ọ̀hì ọ̀kan ní kó o tó kàmọ̀ bá a tọ́tò bá a lè bá kà rọ̀ a bí a dà a rí láyà dà. ó ní fìdá kó o sì tò yá sọ́ọ̀hì pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí òun sì tù òun ni wọ́n pa mí láṣẹ rẹ̀ yá sọ́ọ̀hì ìwọ ọ̀rẹ́ mi sọ ipò ní mẹ́mbẹ́ ṣùgbọ́n àlálógàtì mọ́ọ̀yẹ̀ sẹ́fìọ̀ sọ ipò ní mẹ́mbẹ́ ọmọ pé how can sọ yìí lọ́kàn kó tó kan bá. àrùkìmù ní sùn mọ̀rọ̀ káp látara sọ ipò tó ti ṣe àlálógàtì mọ́ọ̀yẹ̀ sẹ́fìọ̀ lórí ipá ń retí ibà. mo rò bó ti ń sìn bá a yẹn là ń retí lásán pé yá sọ ọ́ hì ìwọ ọ̀rẹ́ mi tó di rẹ̀ ẹ́ láàlàlàlàlà nǹkan ni ismu murakamu ni sọ ibu ní bẹ́ẹ̀ àwa rìmúfù bá irú èyí tá a nẹ́bi sọ́lọ́ àtàlámà fi ń pè yàwá ń ṣàwọn níyà áìṣù àlálógàtì mọ́ọ́lá yẹn tẹ́sírù nílé wọ́n tọ́ báyìí pé ń retí sáà mọ̀ ìbútọ̀ yẹn ni wọ́n sọ pé yá áìṣà lásán sọ́dí bẹ́ẹ̀ yá fáfímù alálọ́gàtì mọ́láyà sẹ́rẹ̀ ṣùgbọ́n yá sọ́ọ̀yì alálọ́gàtì mọ́ọ̀yà sẹ́rẹ̀ yẹn sẹ́rẹ̀ bá ismu mọ́ràkàmù bọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ bìdá pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí kò sí tù ni wọ́n pa mí láti rẹ̀ yá sọ́ọ̀yì ìwọ ọ̀rẹ́ mi wọ́n kọ́ ní bọ́ṣùtù kàmọ́ ń bá a èmi náà ti sọ bó ti yẹ kéèyàn sọ ọ̀túnba lè fada rọ̀ ha oríire ìdùnnú bá máa jẹ́ ti ọmọnìyàn kan tọ́ba lè ti àṣálẹ́ látàárọ̀ tí ó dìlẹ̀ sùn bí àdá bí yáyà àtàmù pẹ̀lú àwọn ẹ̀kọ́ mi yà àtàmù tó ń bá òkọ́ sí rẹ̀. ẹgbẹ́ wa lára ìnáwó ṣọ́ ìlàlẹ̀ ìmáàmù ọ̀tàmù rẹ̀ yà àtàmù ẹ̀yà kọ́sẹ̀dì bí àdá bìyà bí àdá bí yáyà àtàmù òun ni ó bì lọ pẹ̀lú àwọn ẹ̀kọ́ mi ọ̀yà. ṣé mo ń bí èsì sí wá àti dáadáa yìí sọ́yẹ́ fún tún dẹ̀dẹ̀ fún dẹ̀wọ̀ wọ́n ní hasara road nẹ̀rú ọba ka apasókè abẹ́ yaani hasara road nẹ̀rú ọba ka àpò rẹ̀ apasọ̀ rẹ̀ ọba ka sókè ansáyidin kúrò níbi sáyidu eléyìí ní jẹ́ sáyidu àbí òní jẹ́ sáyidu ìgbọ́n rẹ bí báyìí ìgbọ́n ni bí èmi jẹ sáyidù eléyìí mi jẹ sáyidù tó níbi ọlọ apá rẹ ṣẹdíìdì àṣírí sẹ́yìn tí wọ́n ti bágbèjì rẹ fẹ́fẹ́ tí wọ́n ti dídì rẹ lágbára tó ti ṣẹdíìdì àṣírí tó yẹ kó le koko níbi yàní ìyẹn ni pé wọ́n ti apá yẹn ọ̀yà. ọ̀rìṣà ìjà so wọ́n ní wọ́n ti wá sí bandage ète kéde kóró wọ́n ti dì mọ́ bí apá yẹn. àfọwọ́sí ọ̀sẹ̀ rí lẹ́ni tí ń retí ọ̀rẹ́. sẹ́mi ọ̀pẹ́ ti ń gba báárà níbi ìsìnkú ó ń kàn lójú kì níbi àfihàn kí ni àlùwàkọ́ àpá nínú ọ̀rọ̀ tọ́gà wa sọ nígbà kí ó débi báyìí ń jò ní ìlọ́dọ̀ àwọn ọ̀gá wa ó ní àṣàtọ̀ tòbìlẹ̀ ẹ̀ ní láàbìlì wàkọ́ hajj wàlùbàdà ìmọ̀lẹ̀ yẹn fi ń sèyàn rẹ̀ kì í ṣe pẹ̀lú kéèyàn pin jù àbí ní ìlàfà tóbi bẹ́ẹ̀ fi máa rọ́dí àlùwàkọ́ ní àfihàn ti ìpéjú tí yẹn bá lójú sí níbi wọ́n ti sìnkú lọ́wọ́ dára ti jẹ ọ̀yà wọ́n ní kápá yẹn sókè báyìí wọ́n kìlọ̀ fi fa ẹ̀mí gbogbo àwọn yẹn tó wà ń kalẹ̀. wọ́n mọ̀lá níbi pé ó kú gbogbo àpò rẹ̀ wọ́n mọ̀lá ó sì kún kẹ́kẹ́kẹ́ àwọn yẹn kò ń kẹ́kọ̀ọ́. jazilan bil habwa wọ́n ní mo ti sọ̀ kalẹ̀ níbi òkè tó ti gbolo tu yẹn mo ti gbin yẹn ní rí títí ń sọ̀rọ̀ yẹn ń kọ́ni yẹn ń pariwo bẹ́ẹ̀ ń pariwo jù bẹ́ẹ̀ lọ ní jazilan lẹ́ni tí yọ̀ tẹ̀tẹ̀ bilhabuwa hàn iyọ sẹsẹ bilhabuwa yàní pẹ̀lú ẹ̀bùn ẹ̀bùn tí wọ́n fún ọ rẹ yẹn. àfa àrísùn àmọ́lú wa sọ́ba yìí ní wàhálà ìdí hàásì yàtà rìdá yìí ebi ni wọ́n fa alátẹ̀yìn wọ́n fa iṣẹ́ aṣọ rẹ̀ ìdí àgádà rẹ̀ gbọ́dọ́gbọ́n fà. ọ̀yà ọba gbójú wò ní kò sẹ́ńtì lè mọ̀ lẹ́ni tó ju wọ́n lẹ́yìn tí ẹ̀ àwọn àtàjọ mọ́ra wa rí ọ̀yà wà á jáhà ní lùsàlímọ̀ ọba dojú kọ̀ rẹ̀ aláwọ̀ àlékún ọ̀sálàmọ̀ tó. wọ́n ní bó ṣe di ṣé wùwà nìyẹn àbúṣe nì yáì nìyí ojúlówó rẹ̀ wọ́n mí nìyí àti ọlọ́tí máa ń pa káàkiri. mo wá sọ fún báyìí ó tún jọrọ èyí tá a kà ìlà kámúyá àbàzáìdè àfààní nù kàmílì káìdè. لأن هذا لك الصيد على سحبها فرادم tẹ́rí bá kó wulẹ̀ dáná láàmú irú ojú ọ̀nà ẹ̀kọ́ fáwọn èèyàn náà lèmi ló fi sọ̀rọ̀ ìlà kámúyá àbá záìdì ẹ mọ̀ yá àbá ṣáìdì ìjọ lọ bẹ́ẹ̀ dì wọ́n bàbá ṣáìdì ni nu kàbíl káìdì tó ṣe pé oríṣiríṣi ìmọ̀ ló nínú ète níyẹn ní háṣà láka ṣáìdù kóbi lè kójọ fún ẹ ìdẹ́dẹ́ wọlá tàbá bímọ àmà ó tẹ kí àwọn ẹni tó tẹ wọ tó bìkítà ń papẹ́ nìkan máa bu ẹ. ọ̀yà fẹ́ẹ́ rí bí ọ̀daràn lọkùnrin ó sì tún dáhùn nìyẹn láì sí jù rárá ẹ kódà kọ̀ọ̀sẹ̀ máa ronú sí bí ipò ti wà nílẹ̀ ni pé èmi náà ti ní mo ní ìbìdán lò wọ́n sọ pé tàbá sọ ọjà ìlàwó mọ̀ wọ̀gbọ̀nlé àlìkà àlìyáwó mọ̀ pátá láàyè gbọ́dọ̀ lè kọ́ ọmọ bàtà màdá sábẹ̀ òun tà. ó ní tàbá sọ àdìsọ ọmọ àmọ́ mi máa wòye má darẹ láwọn ewo làrò yé tó ń sọ mi káàkiri tábà sọ̀rọ̀ máa wòye wọn dà é láwọn mọ pébùtì wọn kò lé ẹ arúgbó sí ìwọ sọ fún mi alítàrà líyàwó mọ ṣé wọn rí lédi mọ fàtà ọmọ nìyẹn kan láàyè kìmọrò lè kọ́ ọmọ bí èèpà àwọn èèyàn láyò èso sùpà tọ́ba ti fi kọ̀mọ́rọ̀ tó di fún ìlí ọ̀pá aláyọ̀ nìyẹn kọ̀mọ́rọ̀ yẹ kìmọrò kọmúrọ̀ ńkọ́ mìíràn mọ̀kìmúrún okùmúrún lówì látẹ́kùmúrún bẹ́ẹ̀ pé lóṣù pa ọ̀pá aláyọ̀ nìyí lọ́nà pé àlèkìmọ́ọ̀rù ní tẹ́tẹ́ ẹ̀rọ pé pa ni wọ́n ní wọ́n kó lé ìwọ sọ fún mi alẹ́tàrà ní yóò mọ̀ sórí lẹ́nu pàtà láàyè kìmọ́ọ̀rù lè kó mọ̀ ọmọnìyàn kan tí ò ní àwọn ọ̀jọ́ láyò mọ̀tàmọ̀ dá sóhò dàmọ̀ nígbà tó bá ti rí i pé àrékérekè ń fi pé tí kò ní pa wọ́n láyò ó pa wọ́n láyò. subhanallah ó ní wàá sọ fún mi ah ìjìnlẹ̀ tó fi kọ́ máa jẹ́ bí wọ́n ṣe kò náà yìí. Ah, kódà zámi látàlá àárín ni ọ́ zẹ̀mílù ìyẹn ni pé olùbárẹ́ kọ́líǹgì láìsí ni ẹ̀ lẹ́yà kí ni àpẹẹrẹ irú rẹ nípa bó ṣe jáde pé gbangba rẹ ó dùn orí ó dùn owó bí kí wọ́n fọ̀dà kùn yẹn ni ọ̀yà ṣùgbọ́n àníyàn rẹ dọ̀tí pọ̀ ó ní mo lè fi ọ́ wí ọ̀dà gẹ́gẹ́ bí ìgbẹ́ ní sùúrù ẹni sùúrù ọ̀dà bí ìgbẹ́ mo fàm dọ́dí tí wọ́n fi slippers àwọn kàní fi àbí tọ́lẹ́ẹ̀tì mọ̀ bóyá dè tí wọ́n kún un lọ́dà funfun bọ́rọ̀ rẹ ṣe rí nìyẹn ọ̀yà wọ́n ní bàá ti túká nìyẹn. Omi dínú bí mi dé, àgbẹ̀ ọ̀tún lè mi tọ̀. Àní òsì lòun tọ̀ ṣe gbígbàkúgbà náà nígbà kí. Èmi tọ́ bí tí atẹ́gùn fẹ́ ní ọwọ́ ọ̀tún. Èmi tátẹ́gùn fẹ́ gbà lọ́wọ́ òsì lòun tọ̀ tiẹ̀.